ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونفتح به إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ ti ọjà fún ọlọ́run ọba jẹ́ pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà òde má bẹ́ẹ̀ náà ni ẹnìkan òbí òun náà ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an wípé lam yalid wa lam yulad ọlọ́run ọlọ́run ọba òbí má bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni òbí òun ọlọ́run ọ̀rọ̀ tó dẹ̀ wà lórí ayé ìwé kan ṣoṣo tó láyé tí ò sí àlékún nínú ẹ̀ kò sí àyọ kúrò nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí àfikún látọ̀dọ̀ ẹ̀dá kan wọn náà ni alukur'an ti sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kan ni tó ti pẹ́ látọ̀dọ̀ kíkà rẹ̀ lójoojúmọ́ kò mú alukùránù ṣíra ẹni kó má tún tún létí ìdájọ́ inú rẹ̀ tọ́lọ́wọ́n bá kọjọ sínú ẹ̀ ìdájọ́ tó bá ayé mu títí ìgbàsáyé yóò fi lè jẹ́ ayé máa ni tọ́lọ́wọ́n bá sọ fún wánú rẹ̀ náà ni pé alukùránù wọn ọlọ́wọ́n ọba yìí o ìwé kan ni ó jẹ́ pé láà ẹ̀ mọ́sùlùmí gbogbo tí ń jẹ́ àlébù ọlọ́run bá ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun kúnà ọlọ́run bá ní ń sọ alukur'anu kalẹ̀ ìdáàbòbò alukur'anu kalẹ̀ bó máa wọnú ẹ̀ kó máa yọ kúrò nù rẹ̀ àti máa fi kún ọlọ́run ní àwọ̀ ọlọ́run la ṣe gbà kó pèlè yìí ẹ̀rí gbogbo báyé ṣe jà lónìí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àfikún lọ́sọ̀dọ̀ àwọn ẹ̀dá tó pọ̀ nínú àwọn òwe míì tí wọ́n bá ti ń ṣe irú ẹ̀ sínú alukur'an kódà tí wọ́n tó jágbọ́n pa àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe tán tẹ̀ jáde alukur'an ti kọjá ó ti rìn kọjá gbogbo ààyè táwọn èèyàn rò pé ó ti ẹ̀ lùdé torí pé alukur'an ti wá rìn gan-an tí gbogbo àwọn èèyàn ti wá kórè rẹ̀ tí mistake bá wà nínú kọ́pì kan lọ́wọ́ èèyàn kan lónìí ẹsẹ̀kẹsẹ̀ náà yá ti detect mistake yìí tí èèyàn bá tẹ sórí kíní tó lòun fẹ́ download alukuran original copy náà lè máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ bí nìkan bá wá gbégbé kú gbèdé wá ní rárá àgbélẹ̀ ẹ̀rọ lélẹ̀ yẹn ti yọ kó o nílẹ̀ ti fi kún ìpìlẹ̀ gan bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́run kọ́ rèé alhamdulilayi àtúkọ̀ ọlọ́run ọba lórí eléyìí onìkan náà nìwé tó kàn balẹ̀ sí láyé báyìí tó jẹ́ ìyá ọlọ́run nínú rẹ̀ lọ́lọ́run ti sọ fún wa fóun ò bí ma nínú rẹ̀ lọ́lọ́run ti sọ fún wa pé nìkan ò bí òun ọlọ́run nínú àlùkùrá ni lọ́run ti sọ fún wa pé òun òun ò òun ò tó bá lè fi jọ òun ọlọ́run alhamdulilayi tọ́lọ́n ṣe àwa ní mùsùlùmí atọ́rọ akẹ́kọ̀ọ́ ọ̀la ọlọ́run fún anábà muhammad sallallahu alayhi wa sallam àmì ọlọ́run kó jọ kí ọmọ ṣàbàwà kẹ́ anábì bákan náà kọlọ̀n kí mọ́ṣẹ́ bá wa ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà bákan náà ń bẹ ọlọ́run àlékún ìdúró dídé lójú ọ̀nà ẹ̀sìn yìí àti ìgbọ́ àgbọ́yé ẹ̀sìn ó ti tó àti bó ṣe yẹ ń ọlọ́run kó jọ kí mọ́ṣẹ́ túbọ̀ ṣe pọ̀ nìkankan wa a ń tẹ̀síwájú lónìí níbi tí a bá alukọ́ àánú wájú ní ọ̀sẹ̀ tí ó kọjá anábì ọlọ́run tí a ń ṣàlàyé ohun tí ó kọ̀ nínú ètò gbèsè ayé ẹ̀ òun náà ni nàbíyọláhi Mùsá alayhi salatu wassalam jẹ́ ká mọ̀ pé nínú alukur'an ó ní kan náà ni ànábì ọlọ́run tí ọlọ́run kọ ìtàn rẹ̀ jù anábì wa Mùsá yìí ó ní ànábì náà ni ànábì ọlọ́run ó kojú tó pọ̀ níṣòro lára àwọn tí ọlọ́run bá rán sí bánàbí Mùsá ṣe ń bọ́ nínú kan bẹ́ẹ̀ náà ló tún kú sínú míì pẹ̀lú àwọn èèyàn tọ́lọ́run bá rán sí bó ṣe ń yọ nínú kan bẹ́ẹ̀ náà ló tún kú sínú míì ó jẹ́ tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ọlọ́run mọ̀ àmọ̀ fi àwọn kan yìí ṣàdéhùn fún un jẹ́ ànábì ọlọ́run tó burú ṣùgbọ́n lọ́wọ́ wa kóríṣiríṣi àwọn tí ó lè jẹ́ kó bínú ọlọ́run tẹ̀ kó tì í láwọn oríṣiríṣi àwọn èèyàn pẹ̀lú bí burú rẹ̀ ọlọ́run padà jẹ́ kó rí àwọn èèyàn yìí járe ìta tó kọjá náà ni ọ̀rọ̀ kọ̀ọ̀rún ìta mọ̀ pé kọ̀ọ̀rún náà jẹ́ nínú àwọn ọmọlẹ́yìn anábì Musa ó tẹ̀ jẹ́ nínú àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n gbà tó dé kan rí pàtà ṣìyànrà ó ṣìyànga ó ṣe mọ́tómọ́tó lórí ilẹ̀ ọgbọ́dà ṣe tọ́lọ́hun ọlọ́njẹ parẹ́ àti gbogbo tó ní lẹ́yìn gbogbo eléyìí ọjọ́ ká máa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pé àwọn èèyàn kan ń ro kan káwọn náà ní rọ ọlá tó nígbà tí ọlá ìbẹ̀rẹ̀ ti wọ̀ ọ́ lójú ṣùgbọ́n nígbà tí parun dé àwọn náà ní àwọn máa dúpẹ́ fọlọ́hun àwọn ò mọ ní àṣí gbogbo ọ̀rọ̀ tí ò bá ti lálùbáríkà nú àṣí gbogbo rẹ̀ máa ń tán ó lè máa ń padà ń di òfo ni wọ́n kálukú wọn padà kọ́mọ́ rẹ̀ fà ánà àwọn òfẹ́ rú ti kọ́ rùn mọ́ ìpẹ́ àtọ̀dọ́ lọ́nà àwọn fẹ́ àwọn táwọn dúró lórí pé ìkẹ́ tọ́lọ̀ ń bá kẹ́yàn nìyàn máa ń jókòó tì ẹ máa rọjú máa ń tọ́lọ̀ ṣe fún Kọ́rùn-ún àwọn ilé ìpadà bẹ̀rẹ̀ sí dúpẹ́ fọ́lọ́ pé ṣáàsọ lánàá ilé náà ní sàtọ̀ fún ọlọ́sẹ̀ tó kọjá àwa ti dé ilé náà ṣe wá àti fún wa wípé gbogbo àwọn ẹ̀dẹ́ èèyàn tó lọ́wọ́ bá kẹ́ ọkùn tó lọ́wọ́ bá fi ṣèké fún wa owó ni ìlèmọ́ ni ikú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká má fi ṣìyànràn ká má fi gbẹ̀gbẹ̀ tó fún wa o ká má fi ṣe ìyànràn bákan náà ká má gbàgbé ẹni tó fún wa ká má ti pẹ́ nìkan ló ní ta níyì àwa kàn ní fúngbà díẹ̀ ni tàlẹ́ni tó ní títí títí tó ti dé kó tó di kó ó fàálà wà lọ́wọ́ ọlọ́ ọlọ́run ọba ni ìgbà tó wá tún gbà kó lọ́wọ́ wa yálà ó gbà kó ẹ̀tẹ́ ní ṣe ń bẹ lára tó lọ́wọ́ máa gbọ́ wa lọ́wọ́ ẹlòmíì á kò táyé kò wá ní sọ́lámọ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmí ààrẹ lú ọlá títí títí ọláwọ̀n ní gbọ́ ọlá kúrò lọ́rẹ̀ àgbà ń kúrò nínú ọlá amukú ọláyọ ọláwà wà ń lé àwọn àdìsà rẹ lòmí yìí yóò ń kó ṣe nínú méjèèjì fẹ́ dá ọláwọ̀n kan fi ń hàn wá pé àdìmí ni mo ní tẹ̀ ìkọlẹ̀ ni wọ́n dẹ̀ ní tẹ́ tó fílẹ̀ fún náà mo tún kọ̀ wá gbà lọ́wọ́ tiẹ̀ náà àbí kí n fa kúrò nínú ẹ̀ ta ló tó wà nínú rẹ̀ ọlọ́wọ̀n ọba ni gbogbo kò yóò ń sábà wá wà láyé tàbí bára wa gbogbo kẹ́ yóò ń tọ́lọ ń bá ṣe fún wa láyé ẹ má jẹ́ ká máa ṣe yànrà ẹ má jẹ́ ká máa ṣe gbéraga ẹ má jẹ́ ká máa fi láàyàn lójú ẹ má jẹ́ ká yọ ẹ̀tọ́ ìtójẹ́ kò mọ́ ọ̀kun inú rẹ̀ ẹ má jẹ́ kó níwá lára láti lè yọ fáwọn ẹ̀sìn èèyàn tọ́lọ̀ ń bá fún wọ lówó láyé mọ́rọ̀ kó tó níyẹ̀wọ̀ nìkan ló ní ọ̀ kí ṣe ti ẹnìkan ọ̀ àwọn kan sọ̀rọ̀ ń jẹ táwọn náà ní bùkátà sí àfi tí wọ́n jẹ́ inú ẹ̀ ọlọ́run ti kó fún wọ́n pọ̀ lọ́dọ̀ ti ẹ ọmọ ọmọ kó fún ẹ tó jẹ́ kó pọ̀ báyìí torú mọ̀ pé àwọn kan ṣe ń bọ̀ wá bá ẹ kò ní dọ́gba àwọn bàbá ilẹ̀ Yorùbá ní ìka ò dọ́gba àbó dọ́gba ní kò sísè tí wọ́n bá wá yọ níjù nínú ọ̀ka nínú ẹbí ládùúgbò nínú àwọn ọ̀rẹ́ kí n ṣe pé wọ́n mọ̀ ṣe àwọn tó kù yẹn lọ ìyẹn ni kọ́rùn ún sọ lánàá tó túbọ̀ bí ìparun fún un táwọn fẹ́ fọlá rẹ̀ tí kò gbà lọ́wọ́ ẹ̀ rárá ó dá àwọn tó ju tiẹ̀ lọ lọ́lá kò dẹ̀ gbá padà lọ́wọ́ wọn dá anábì sùlámọ̀ lọ́lá mélòó lọ́lá kọ́rùn lẹ́gbọ́lá anábì sùlámọ̀ alayhi salatu wa salam wọ́n rọ̀ sí kọ́rùn ún sọ àkàdíà kan rẹ̀ olótúbọ̀ mú ìparun bá ẹni innama utituhu ala ilmi indi wọ́n ní mímọ̀ ṣe wọn lòun fi ní gbogbo tó ní yìí ẹni ẹ máa kọ rẹ̀ sáwọn ẹ̀gbọ́n yín ẹ máa kọ sáwọn ọ̀rẹ́ yín bàtà àárọ̀ ṣiṣẹ́ kílọ̀ kan tiẹ̀ náà wò àbí pàtó kan ṣiṣẹ́ kílọ̀ àárọ̀ tiẹ̀ náà wò èmi ni mo fi ṣí ẹ̀ nì tí ẹ bá rí géńdé ọmọkùnrin tí ẹ pé aṣọ lásán ló wọ̀ pẹ̀lú ẹ̀kankan wọ́n ti ṣe ń tọrọ owó ni àwọn àwọn ẹlòmíì tí wọ́n sọ bára àdíṣẹ́ o ṣùgbọ́n tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n wá ń sọṣẹ́ bára àwọn sọ fún ìpàdàdíṣẹ́ sọ̀rọ̀ eléyàn wọ́n àwọn kan wà tí déńdé ọmọkùnrin ni wọ́n wọ́n kàn ń dán sínú ìṣẹ́ ni wọ́n ń yẹ̀ ẹ̀kẹ́ sínú ìṣẹ́ wọ́n ń yọgẹ̀ sínú ìṣẹ́ kò sówó lọ́wọ́ wọn èèyàn wá ríru wọn bẹ́ẹ̀ ẹ má wo ni wo pé bàbá ilé èmi ni mo fi ṣí ẹ ni ìjẹ́ lọ gé díẹ̀ tánú bọ́dì ẹ rárá o ẹni tí kò kó ẹyẹ kọ́ ló mọ̀ ọlọ́ o ọlọ́run ọba ẹni títí ẹ òye ìmọ̀ ohun ọlọ́run bá kó yọ ni o ilé náà ni tàbí ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ní ọ̀sẹ̀ kọjá ìwọ náà tó wọ́n bá mọ̀wé nínú kíláàsì nínú tí ò lólódò torí kò wọ́n ẹ̀yẹ́ àmú ìdá wílù báyìí náà ìtọ́ bá lórí ilẹ̀ ayé máa yí padà á máa ẹni tó nílò ní ó lè jádá ìnílọ́la kọ́rọ̀ kó má fọ̀padà sí aburú jà ilẹ̀ kọ̀kọ́ láàmú ẹni tó mọ̀ lónìí lè dẹni tí ó mọ̀ lọ́la kọ́rọ̀ kó má fọwọ́ àgọ́ wa sẹ́yìn kò sí ń tọ́lọ̀ wọn bá kì í dá lára lórí ẹ̀dá. lónìí à ń tẹ̀síwájú mi ta bá ìtàn anábì Musa yìí jẹ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salatu wa salam agídí ilé tí wọ́n tún ṣe pẹ̀lú ànábì ọlọ́run lẹ́yìn tọ́lọ́run bá ti fún wa ní nǹkan aládùn ẹlẹ́ tí wọ́n ń jẹ sáàpì ní asálíwà ẹyẹ àparò àti alìmọ́nà àtàwọn nǹkan aládùn ìní iṣẹ́ alhálùwà yẹ̀lẹ̀kẹ̀lẹ̀ àpàlẹ̀ àwọn nǹkan adùn gẹ́gẹ́ bí oyin pẹ̀lẹ́ yẹ àpárò kí lè tàbí tàǹfààní tó wà lára ẹyẹ àpárò àtẹ̀yìn rẹ̀ fún wa nínú àdáyé lẹ́kọ̀ọ́ tuntun rẹ̀ kọjá lọ. lẹ́yìn eléyìí wọ́n bá tún sọ fún ànábì ọlọ́run pé قالوا يا موسى لن نصبر على طعام أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلتم يا موسى لن نصبر على وَاحِدٍ واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها مما تنبت مما تنبت الأرض من بقلها وكفائها وفومها وعدسها وبصلها قال أتست قال أتستبدلون الذين هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون الله بني وإذ قلتم يا موسى وإذ قلتم يا موسى ó ń ṣèrántí fún àwọn ọba ń jẹ́ kí wọ́n mọ àrà tí wọ́n dá àti tú tí wọ́n pa ó ní ń gbà tẹ̀yìn fi ń sọ lẹ́nu yín lọ́wọ́ náà yìí pé يا موسى إري موسى لن نصبر على طعام واحد أحد وانا وانك تون لارك مالوريو أنك أنا بيوان وان لارك مالوري با kílẹ̀ ní tí wọ́n tún wá ń bá sọ kí ń sọ̀rọ̀ sẹ́rípa ọ̀rọ̀ gbéraga náà ni ọ̀ ọ̀rọ̀ kọjá yìí ni ọ̀ a ní ń tọ́ akànfẹ́ sọ fún ẹ náà ni pé a ti rí ìtò ìṣò àmọ̀ pé o ti sọ̀rọ̀ àtẹ̀rí mọ́nà àtẹ̀rí sáléwá ilé tí a ń jẹ yìí tó àtẹ̀ká mú yìí tàbí ànílé ó ti súwá lánàá sí ala ta'ami wahid ó ti súwá a lè ṣe sùúrù ma ẹgbẹ́ tí wọ́n sọ lánàá sí rọ̀ ó ti rẹ̀ sùúrù lórí oúnjẹ oríṣi kan ìran oúnjẹ kan ṣe láńjẹ láti jọ ọjọ́ ìkílé dínà tọ́lọ́n bá lẹ̀ fún ẹ̀dá ní nǹkan ń tó tọ́sẹ̀ dáńgbà náà lọ́lọ́run bá fún tẹ́lẹ̀ bá wá ń wo pé ń tóun jẹ lọ́wọ́lọ́wọ́ yìí àti tó ń ṣe ń lóṣẹ̀ mi lọ́wọ́lọ́wọ́ yìí ah, òun ó yẹ kóun ti kọjá bí tóun wà yìí nígbà àwọn tí wọ́n máa ń gbà àwọn èèyàn láyé lónìí tí wọ́n láwọn ń wo sí àwọn rí ìrántí ẹ̀ àwọn tí wọ́n fi ń gbà àwọn èèyàn rí wọ́n ní ògo rẹ̀ bú jù báyìí lọ àwọn kan ni wọ́n dáwọ́ tẹ́ ó yẹ kó o ti jù báyìí lọ ìwà àkọ́bí ọmọ ìràwọ̀ rẹ̀ tá à ń wò yìí wá ológo ní ẹ̀ èèyàn ńlá ní ẹ̀ àwọn tí wọ́n dáwọ́ tẹ̀ràwọ̀ ẹ̀ yìí àfi ká gbọ́ wọn kú o kí la máa wá ṣe dádí kí la máa wá ṣe ṣéhù lọ́dọ̀ dádí dádí nìkan kan ni wọ́n lọ wọ́n tún máa gbọ́dọ̀ ṣéhù ṣéhù kan nínú a sọ pé ẹ a máa nídìí láti ṣe ìwẹ̀ a dẹ̀ ṣe àwọn àjò kan ìta máa fi tú ẹlẹ̀ nínú èdè ìdè ní o ìyàn kan sọ fẹ́ pé rúṣẹ́mí tó ń lò yóò dá kọ̀rọ̀ àwọn tí wọ́n wà nínú ìṣẹ̀mí tí ò dá kó fi wọ́n ṣe wá àti fún ẹ pé ojẹ́dúpẹ́ ti ẹ wá lọ́wọ́ dá máa yín ojẹ́dúpẹ́ ẹ wá wò làkàṣègbè ojẹ́dúpẹ́ ti ẹ Ànábì sallallahu alaihi wa sallam. Wọ́n ni ẹ máa wo àwọn tí wọ́n bá wà ń sàlẹ̀ sàlẹ̀ sí àwọn tẹ̀yìn rí jẹ tẹ́ẹ̀rí mú tẹ́ẹ̀rí wọ̀ ju ti wọn lọ. Ẹ máa wò wọ́n. Àdà tẹ́ ń zoro ilẹ̀ àmọ́ ìbúhú àkọ́kọ̀kùn. Ẹ má máa wo èèyàn tó bá ti jẹ́ tó dáa fún ju ẹ̀yin lọ. Ẹ̀yin máa wo ẹni tó dáa fẹ́yìn jù òun lọ. àwọn fún wánà lọ́sọ̀ tó kọjá pé gbogbo ìtọ́lọ̀hún bá tìyàn sí láyé àárín èèyàn wà gbogbo tó bá ṣe bá rẹ̀ láyé àárín ló wà látìyàn bá ti ríra rẹ̀ wípé èmi kọ́ ló burú fún jùlọ èmi kọ́ ló dáa fún jùlọ ó dáa fún èmi náà jà wọn kan lọ tó bá dẹ̀ ń wà lókèsẹ̀ tó bá dáa fẹ́ ìyìn mínà àwọn tó tún dáa fún mínà tún ṣe ń jọgà fún wọn tó wò mí tó tún wò ọjọ́ náà ni a máa gbádùn ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́njọ́ tí yẹn bá ti kí eré mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí lé àwọn èrò síwájú ìyá fi dájú tó bá ti wà lọ́wọ́ ẹ̀ àwọn àrùká ah, èmi náà ti mo ti wà ní state àwọn ilé tó bá tún bọ wájú àtọ́jú sọ́tà ah, lágbájá oṣù owó ni kódà wọn ni wọ́n fẹ́ talẹ̀ kan lọ́bá tó kó ń jò ní twenty five million ni kódà kò ná tó fi kówó rẹ̀ lẹ̀ ah, business yẹn mo ń ká ó ti lọ o ó náà bá tún mú eré sáà دع لأيام تفعل ما تشاء وطب نفسك وطب نفسا إذا حكم القضاء أفوعيني الإمام الشافعي رحمه الله دع لأيام دع لأيام تفعل ما تشاء أفعني في وجهي ما صارت الوجهي jẹ́ máa rotate kó dẹ̀ máa ṣe ń tóun nínú rẹ̀ wọ́n máa báyìí tí ọlọ́run bá ti sọ́dọ̀ ẹ̀ lọ sí ẹ̀. وَتَبُونَ فُسَانِ إِذَا حَكَمَ الْقَضَاءُ ọjọ́ ayé òjú ó sọ́jọ́ ẹnìkan kó wá darogún síbẹ̀ ohun tí a máa fi dùn rẹ̀ ẹnu láyé tí a fi máa nífọ̀kànbá rẹ̀ láyé wọ́n náà ní kí máa وَتَبُونَ فُسَانِ إِذَا حَكَمَ الْقَضَاءُ afọ́wà máa méjì ara rẹ̀ ápì ẹlòmíì máa fojoojúmọ́ bá ara rẹ̀ nínú jẹ́ ni tó bá tún tají lórúkọ atún kò ṣe é kò ní dípẹ́ kò ṣe ni atúnwọ́ ṣe ṣí oòrùn ṣùgbọ́n inú òṣìírò tún jí sí náyé náà ló tún jí sí àwọn kan ni wọ́n tún jẹ́ nínú ilé wọn tí fàánù fún yáyáyá ìwóoru ní ẹ̀wò ọkùnkùnkùn tó mọ́ lára òòrùn ni ẹlòmíì tó wọ́n tẹ̀ sí wọ́n wá máa fàndánù tó wá ń kò jẹ́ ó wá ẹlòmíì táwọn wà nínú ilé ìwòsàn tí wọ́n á ń gẹ ẹsẹ̀ sókè tí wọ́n tún ń pàṣẹ ìtọ̀jáde kò lè dátọ̀ tí wọ́n wá ń kọ̀m̀plẹ́ǹ pé inú yàrá tó rú mú ilé wọ́n sùn mọ́jú èèyàn máa ń dúpẹ́ fọ́lá òun ni lórí ibi tó bá ti bára rẹ̀. wọ́lá tájé záà lè náà sílẹ̀ tán lẹ́yà lè. فما لحوادث الدنيا بقاء afọ́wà ìmọ́mù sáfì ní má má fara jẹ́ lórí pé àbí má bọ̀kàn jẹ́ má fara ya lihadithati layali lihadithati zamani binazilati ayali lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyé lórí àwọn kò tí ì tómi kò tí ì tómi tó máa ń sábà dẹ̀ẹ́dá láàmú ولا تجزع لنازلة الليالي ونتركن فما لحوادث الدنيا حوادث الدنيا بقاء فما لحوادث الدنيا بقاء Àfáwà yìí ní àwọn ìṣẹ̀lẹ̀ ayé ò dúró lójú kan o. Kò dúró lójú bí ní ṣe rí ọ̀lá lè máa rí gbé ọ̀yọ́ bá náà máa sọ ò bí ní ṣe rí ọ̀lá lè máa rí gbé ò ìtẹ́ yìí bá nílò ní ẹ má ní jẹ kẹrẹ máa dúpẹ́ fọlọ́ ẹ má wá sọ fọlọ́hún ẹ má kọ̀ǹpín fọlọ́hún ẹ má tọrọ ni. wà á kún rọ́jù lẹ́hìn àdáwà lè jálè dáa. وشيمتك السماحة والوفاء ẹni tí àwọn afẹ́ kó rẹ̀ ń máa pọ̀ sí kó pọ̀ lọ́pẹ́ àṣírí tó wà ń di tí àrísìkí fi ń lékún àṣírí tí àrísìkí fi ń lékún ògùn àwúrẹ́ tó ní agbára rírí ṣe tí ò lẹ́lẹ́gbẹ́ oníkíyàn pọ̀ lọ́pẹ́ wà kó rọ́ ilé ọ̀pá kílẹ̀ rí wa kílẹ̀ rí wa lórí eléyìí lẹ́yìn ṣàkárìtùm láàzídánakún. ọlọ́run ní sẹ́yìn bá ti máa ń dúpẹ́ ṣáà máa dúpẹ́ lẹ́yìn ṣàkárìtùm láàzídánakún. tẹ́ bá ti fi lè ṣe báyìí láàzídánakún ni ọlọ́run á lé oore yín kùn. ولئن كفرتم إن عذابي لشديد. tí wọ́n tẹ bá ń kọ̀ǹplẹ̀n pé lè ṣe wá jẹ́ lè ṣe wá jẹ́ ọlọ́run ní ìyá wà lọ́dún tó tún ju ìṣẹ̀rù lọ́wọ́ ìlọ.

àwọn adúpẹ́ pé ha èmi ni mo lanu tí mo ń sọ̀rọ̀ a máa fi yọ ojú àti bá nínú jẹ́ ọjọ́ ọ̀lẹ̀ yìí ronú pé èmi ni mo dájú tí ń rí gbogbo tó ń lọ yìí àwọn kan máa ayé yìí táwọn ò máa rí máa kàn fi ti gbọ́ ni ẹlòmíì kan fi ti gbọ́ ni kò ni kò tẹ́ aláhàtùwà ọlọ́ngbà ìgbọ́nràn ẹlòmí ó elomi. ẹlòmí ọlọ́ngbà méjèèjì lọ́wọ́ ẹlòmí kò rí kò gbọ́ ó tún gba sísọ Ọ ọkọ̀ ń yẹn bẹ́ẹ̀ ọjọ́ fa ilẹ̀ tẹ́yìn dúkú wa dúpẹ́ àti ń tabárò pa ní láìsàrò pé kò kọ̀ tó àárín láwá o àárín ni ọ̀ àwọn bàní ìsọ̀ẹ́lì ìhà ní tẹ́lọ́rùn Ọlé iná gẹ́gẹ́ bí rọ́ọ̀rọ̀ tí ìyàwó mi máa ń sọ fọ́kọ rẹ̀ àbẹ́tà àwọn ọmọ náà máa ń sọ fáwọn ọ̀yá wọn àti bàbá wọn ẹ̀sì náà ní lójoojúmọ́ ìbẹ̀ẹ̀bẹ̀ẹ̀bà ìgbà yìí náà ni wú fún gbogbo ìgbà yìí náà ni bírẹ́dì bírẹ́dì ṣáá ah, mọ́mì bírẹ́dì ṣáá àtiwádìí mọ̀lẹ́bí bírẹ́dì inú ilé wa yìí pàápàá ọlọ́májẹ́ kí bírẹ́dì hù lórí wa ẹ̀ gbọ́ tí ẹ kí tí wọ́n bá jẹ́ nínú ilé àwọn ènìyàn tó bí pàtí wọ́n ṣọdún jọ ìní ìjọ ọdún náà máa jẹ bírẹ́dì àtàtà nínú ilé àwọn ẹlòmíì wọ́n ń dẹ́dọ̀rà ẹ́ bẹ́ẹ̀dì 300 350 ṣe kábàbọ̀ wọ́n yẹ̀rá gàrí ṣe ilé wa rẹ̀ máa jẹ́rá jẹyó lọ́dọ̀ àwọn kan àfijọ wọn bó ṣe rí nìyẹn ojúmọ́ mi tiẹ̀ wá rà onídàájẹ́ ẹ̀ rà wálé ó tún complain pé ṣe gbálá náà lọ́wọ́ dáadé ẹ̀ bá ti sọ́rí ká bírèdì bírèdì gbè I'm tired of this bread jọrí ẹ̀ ń gbáláyọ̀ ẹ̀yìngbọ́ ẹ̀yìngbọ́ ọmọdé ma wọn bẹ̀ ní Israel tí àwọn náà fún àwọn ọmọdé pẹ̀lú anásírọ̀ aláàtọ̀ àárín wàhìdì a lè ṣe zúrù lórí oúnjẹ orí kan ṣe lóṣù mọ́járe Ọjọ́ wọn lánàá rọ́bà. Ọjọ́ lánàá rọ́bà kayọ̀ ọ̀rẹ́dìlànà mímá ọlọ́run ọba rẹ̀ ẹkọ́ gbèrágà kò ń ṣe ọlọ́run ọba wa mọ́ bá kò sọ ní ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba ẹ̀ tó ní òun ọ̀rọ̀ ẹ̀ sí wa tí a bá wa tún sọ fún un tí a wá tún fẹ́ ní ìsìn yéde o. ìyókùnrin jìnnà náà ní máa tún títún ilẹ̀ àrùtò ní ìgbà pèlè ha. yókùnrin jìnnà náà ní máa tún títún ilẹ̀ ó fọ́lọ́wọ́n bá rẹ̀ pé ń sáfẹ́ máa jẹ́ ní ìsìn àwọn tó ń hùjà nínú rẹ̀ ni àfẹ́ yẹ àparò àfẹ́ yẹ gbogbo mọ́nà ọ̀sáliwá ẹ̀ ká jẹ́nu yẹn tó àfẹ́ change taste you know àwọn àfẹ́ change taste àwọn tó kò ní ìpínlẹ̀ àfẹ́ máa jẹ ní mímọ́ tó ń bẹ̀tẹ̀ àrìdò ohun tó ń hù jáde nínú ilẹ̀ àwọn ewébẹ̀ tó ń jáde nínú ilẹ̀ làwọn fẹ́ máa jẹ ní ìsinmi àwọn oríṣiríṣi àwọn ewébẹ̀ àwọn ẹ̀fọ́ àwọn gúre àwọn ewédú àwọn ẹ́ àwọn gbọ́lọ́gàrí àti àwọn mọ́rọ̀kó àwọn ewúro táwọn ma wá jílẹ̀gùsí táwọn fẹ́nìsì nìyẹn kó hù jáde láti inú ilẹ̀ ẹjá bèèrè pé sílẹ̀ wọn kìí ṣe ilẹ̀ táwọn kan ti máa ń hù jáde bẹ́ẹ̀ ó yẹ káwa náà ti mọ̀ pé afọ̀rọ̀kọ́ ń bí ń jò ní nínú orílẹ̀-èdè tọ́lọ́wọ́n pàtàkì lágbàáyé nàìjíríà jẹ́ kan bí nàìjíríà tún ṣíwájú orílẹ̀-èdè tọ́lọ́wọ́n tún kẹ́ nínú orílẹ̀-èdè tọ́lọ́wọ́n kẹ́ lágbàáyé orílẹ̀-èdè wa yìí ilẹ̀ ọ̀dọ̀ tí wá ń bí ní south yìí kẹwọ́n tó ń pè lóru tóru bá bẹ̀rẹ̀ ẹ lọ síbẹ̀ kẹwọ́n tó ń pè ní oòrùn lọ́sàn-án gan oòrùn bá bẹ̀rẹ̀ ẹ lọ wo òtútù nígbà tó tutù bá bẹ̀rẹ̀ alhánàlá ẹ wá mọ̀ ìpàdé ló ń kẹwàá ní south west àtàyọ̀ àwòsọ́rẹ̀ ìsàgbésókè àti àti lẹ́sáìsì mọ́gbẹ̀ o wọ́n ti wọ́ ibẹ̀ wọ́n ti ti lẹ́tà ẹ̀sẹ̀ ọ̀ pẹ̀lú ẹ̀kọ́ríkó tó hù jáde Allahu Akbar mọ̀ bá kó wà ní gbangba atẹ́gùn tó ń fẹ́ sí omi dẹ̀ rọra ń jalè sílẹ̀ koríko dẹ̀ tó ń hù jáde nú ẹ̀ tí a bá jẹ dàmínú tán ti bá ju kóró ẹlẹ̀ sí tábí ẹ̀ẹ́dẹ̀ máa rí ó ní ẹ̀rí tó ń hù bí igi ọ̀pẹ ńlẹ̀ kiri yẹn dàmínú nìyẹn tẹ bá jẹ ọkàn tẹ bá jẹ akíní ẹlẹ̀ tẹ́bá mú ata tẹ́ẹ̀ṣán ata tẹ́ẹ̀jà kí ní ẹlẹ́bí ẹgbùdù tó bá dúpẹ́ ìwò láwọn ìlú kan mọ́ṣe dá ìrà tí wọ́n pè tí wọ́n mẹ́ṣe òdí ìyọ oòrùn ti jóná oòrùn ó ti sún jóná ẹ̀rí pọ́ làwọn bá kí àwà àìlè bá náà wọ̀n fẹ́rù yẹn náà má wọ́n ní táwọn náà ń fẹ́ ní kíkan máa hù jáde nínú ilẹ̀ àwọn fẹ́ máa jẹ nǹkan fresh tó jáde láti inú ilẹ̀ ní bákulẹ̀ ha wọ́n ní ẹ̀rùn táwọn fẹ́ nìsín rẹ̀ o. wà kí sá ìhà. wọ́n náà wọ́n fẹ́ ewé bẹ̀bẹ̀ náà àwọn tó ń fẹ́ bí àwọn záhìhà yàní ìní àwọn bíi àwọn kùkúmbà àwọn èso tó gùn tí ó yẹ tí àbá ti kan báyìí wọ́n máa ṣomi ha wọ́n ní táwọn fẹ́ wọ́n ló bó ṣe fẹ́ ṣe ò sọ fọ́lọ́hun ìran oúnjẹ tá ń fẹ́ irú ìran àwọn ẹ̀yà rẹ̀ là ń lísì kalẹ̀ yìí o ó lè má jẹ́ kùkúmbà nìkan kárọ̀tì náà lè pẹ̀lú o wọ́tàmẹ̀lọ́ pẹ̀lú o <laughs> wọ́n fi táwọn bá sọ fọ́lọ́run ká má gbàgbé kó tó di kó lọ wọ́n lọ́wọ́ bí tó ti fẹ́ lọ bá a sọ àwọn ṣàwọn ẹni táwa ń fẹ́ ni àwọn tó ń fẹ́ bíi fúnmìhá àwọn bíi wíì àwọn mìíràn náà sọ́ràpù tó ṣe fúnmìhá yẹn a máa túmọ̀ jíńjà àwọn kan náà máa túmọ̀ wíì ní tẹ̀síìrì omi wọ́n náà wọ́n tún fẹ́ yẹn náà àwọn ọ̀fẹ́ dúró lórí ìran oúnjẹ kan ẹ̀mọ́ sẹ́ ṣe pípa ṣe ń kàálẹ̀ ojú mẹ́ta o wàá dá sí ha wàá dá sí ha aláwọ̀ tó ń fẹ́ wà púpà àfihàn náà kun àwọn ẹ̀wà gbankugbanku yẹn ẹwà ara àwọn ẹ̀wà sàwọ́dí ó bẹ̀rẹ̀ tó mẹ́rin tọ̀dọ̀ wá ń bí àbí márùn rẹ̀ Allahu ẹ̀mí náà ṣojú kòkòrò jẹ́ kan ẹ̀yàn wá bẹ̀rẹ̀ sí ya sóyè àgbẹ̀ gbúrúkú àmìnà ẹ̀fẹ̀ta ẹ̀kan ṣe iná àlàjẹ́ mẹ́rin àti ẹ̀ ọ̀gbára rẹ̀ bí sọ̀rọ̀ wá ń bí ọ̀nà tún fẹ́ ẹ̀ náà wọ́n bá sọ̀lẹ̀ àwọn fẹ́ àwọn ẹ̀wà àwọn ẹ̀wà tó fresh wọ́n bá sọ̀lẹ̀ wọ́n bá sọ̀lẹ̀ ha bẹ́ẹ̀ náà àwọn tún fẹ́ àlùbọ́sà àlùbọ́sà pé Yorùbá náà jí ń gánà èdè ìpìlẹ̀ èdè kan ṣó ilẹ̀ kúrò ní èdè tó kó gbogbo pátákó tó ti dé èmi tó kalabawa nọ́mbà wán ní iwájú ló wà èdè òyìnbó ọ jìbìtì lásán tiẹ̀ nìyẹn tiẹ̀. ṣùgbọ́n èdè lárúbáwá kò fẹ́ sẹ́ran èdè kan láyé tí ò jí ní tí ò wá jí nínú èdè lárúbáwá lárúbáwá nìkan ni ò tójú bìbí lédè ó dúró tán ni ló fọ́tọ́ lọ fi píìkì rẹ̀ nígbà tó fẹ́ràn ànábì sí gbogbo ayé ìdí tó máa fi sàlùkùrá nìkan lè rè dúró nìkan lè rè tó pé tán. wọ́n fọ́ ìtàn àwọn òyìnbó ń jò ní a nígbà táwa ní nínú lárúbáwá àwa lárúbáwá àwa tájẹ́ lárúbáwá àbí àbúháwá nígbà táwa ní nínú èdè títí wa singular eh, eh, dual plural ẹ̀yin òyìnbó ẹ̀ náà wá fi sí hàn wá sí nǹkan ẹ̀yọ̀ kan àá pẹ̀lẹ́ ẹ̀yọ̀ kan tó bá ti jí méjì kò sí ìdí sóra lọ́dọ̀ ti wa o àwọn tún pè ní ìjẹ́nà tó bá ti wá di mẹ́ta ló jẹ̀ tàbá bẹ̀rẹ̀ sí ka òǹkà kó ti ń pọ̀ àwọn òyìnbó òní lọ́dọ̀ wọn boy tó bá ti jí méjì nǹkan two boy ṣùgbọ́n lárúwá ní rárá olóòdò ní lárúwá àwọn fún àwọn òyìnbó olóòdò ní wọn àwọn tó bá jẹ́ wọn méjì wọn kọ́ ẹ wá bẹ̀rẹ̀ láti two boys ọba di mẹ́ta ń kọ́ three boys náà ní ọ̀ọ́ ẹ máa ti sèyàn méjì di plural ẹ já wá nǹkan mi fún àwa ní nǹkan mi táwa ń lò fún lọ́dọ̀ wa àní wàládùn ọmọdékùnrin kan wàládáàní ọmọdékùnrin méjì àwòdáàdùn àwọn ọmọdékùnrin tí wọ́n pọ̀ ojú bá ti òyìnbó ó wà kú kí wọ́n wá juwọ́lẹ̀ pé wà láyà gébẹ̀rí fún yẹn ìlàbáwà ẹ̀jùwá lọ́wọ́ àwa ní jámù kí ní ìrànràn kì í ṣe jámù ẹ̀yà kan tó ló wà. jámù wa mọ́hánà sáàlìm. yàní plural ó tún pé ó pé gba. ìkan ọṣọ tó jọra wọn náà ni mọ̀tánà yìí ìsọ̀ nǹkan di méjì. tó bá ti di pa nǹkan ti wá tó mẹ́ta kí láti ní àti jámù tí ẹ pa tó máa fi ṣe jámù fún jámù. jámù ni jámù. plural ni a tún máa fi ṣe plural fún plural kana wa an baka albarka adélárọ́wà ni yorùbá ọ̀nà ọ̀nà ọ̀dẹ́ ń lò ó wá pa èyí tó jẹ́ ìpìlẹ̀ yorùbá yẹn gangan ó parẹ́ kí ni ìpìlẹ̀ yorùbá albarka ìbùkún blessing ìbùkún ọlọ́wọ́n fi ìbùkún sí èèyàn mélòó ló wá ń sọ ìbùkún lónìí ọlọ́wọ́n fi ìbùkún sọ́jà yín o ẹ̀yẹ́ ṣe ẹ̀ṣẹ́ ọlọ́wọ́n fa albarka sí ikú albarka ne ilé larabawa ne albasalu albasa ilé larabawa àdúwàwò àdúwà ilé larabawa kò ṣe kàtàn pẹ̀lẹ̀pẹ̀tẹ̀ àwọn ilé iná wa ń sọ wípé àwọn tó ń fẹ́ bá sọ́lẹ̀ ha àwọn tó ń fẹ́ albasa rẹ̀ náà àwọn aràn táwọn fẹ́ràn àwọn ti kàkálẹ̀ yìí. Wọ́lá àtàṣàbìlúnà lẹ́bí huwa àdínábì lẹ́bí huwa khair. Arábì wọn sáwọ̀ tún bínú. Ìbéèrè ló tún béèrè lọ́wọ́ wọn alayhi salatu wassalam. Àtàṣàbìlúnà lẹ́bí huwa àdínábì lẹ́bí huwa ẹ̀rú dáadáa o ọmọ ajẹ́ pé ọ̀nà tẹ́fẹ́ dá yìí gbà tó bá dílẹ̀ tán àwọn tí ò bá yín rìpẹ́sì náà jẹ́ inú rẹ o ṣe ń tẹ́ ń béèrè ní ìsìn àtẹ̀sẹ̀ ìfúnná lórí ìhùwà adìnà ìlẹ́dì ìhùwà kọ́yò ṣé ń tó súnmọ́ lẹ́yìn rìpẹ́sì sí tẹ́fẹ́ fi pa ń tó lóore tọ́lọ́wọ́n bá ń ṣe fún yín rẹ́ ṣé bó ṣe wù yín nìyẹn ṣé wọn pẹ́ ń pàṣẹ ẹni stress tẹba fẹ́ jẹ eléyìí tẹ́lẹ̀ ìrọ̀rùn náà eléyìí bá dé ẹmọ bẹ̀rẹ̀ sí ṣe wàhálà báyìí ní ìsinmi o ẹ̀rọ wíìtì o ẹ dààmú o ẹ gbìn nǹkan o nǹkan gún lẹ́sẹ̀ o ẹ ṣe wàhálà wo láyé yẹn nígbàgbé ẹ̀yán nípa àwọn ti fẹ́ nìyẹn kò kàn ẹ́ ẹ̀kúta mi tẹ́lẹ̀ mi bá ń béèrè fún nǹkan tẹ́ ká sọ fún pé tó ń béèrè fún ìyá ò nílé ìgbẹ́sẹ́ ni rẹ̀ a ní bóun ṣe àṣẹ fẹ́ náà nìyẹn bóun ṣe fẹ́ nìyẹn nígbà tó bá wá dọ́wọ́ rẹ̀ tó ní máa rí pé wàhálà ló máa ń bèèrè yìí mo ṣe wá fẹ́ ṣe làwọn báyìí àwọn ilé náà wọ́n kó wàhálà làwọn kọ lẹ́tà sí ẹwà gbọ́n tọ́lọ̀ Wọ́n ní lọ́dún sí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ìsáàmù ni wọ́n wà. Ọ̀nà wa ni ó yẹ kúrò, ẹ lọ sí Mísírọ̀ ní ìrìnlẹ̀. Mísírọ̀ ń fa ìnàlàkùn máa sàáltún. Bọ́yá ń gbà tí wọ́n pẹ̀lú tó jíwá rí Mísírọ̀, ìran wọn létí ni. Ẹ Mísírọ̀. Ṣé ẹ Mísírọ̀? kẹ́lọ ohun tẹ́ ń bèèrè ń bẹ̀. ọkọ̀ yẹ kí wọ́n ti tẹ̀nà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ẹni tí ọlọ́run bá là nínú ọ̀yà tí wọ́n ti gbàgbé bóyá káwá rán wọn létí ibi tọ́lọ́run ti là wọ́n ó tó ju wọ́n rí ń bẹ̀. ìyàwó tó délé ọkọ tó ń sapọ̀ bèèrè pé ṣó gbádùn tó ìnílé bàbá rẹ̀ ṣé ní fọkànbalẹ̀ tó ìnílé bàbá rẹ̀ àbí ìmí tó tiẹ̀ ti lọ́kọ ní tó tún tọ́kọ ní. tó wá ń kakọ yẹn wá sọ ń pa àbábálẹ̀ ìbá ní ẹni tó rí tó náà sáré kó wọlé ọ ní rẹ̀ ń ọjà wá ta táwọn bá sù tó bà tí wọ́n máa bí káàkiri àfihàn tó ṣẹlẹ̀ sí kìí gbogbo èèyàn lórí tó tó wá bẹ̀rẹ̀ sí lè tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn ti fẹ́ síngù pápá ní ìsìn wọ́n ń bèèrè after one after two after three tiẹ̀ tó tó wá gbà fọ́lọ́ tó tó wá gbé ẹ sílé ó tó wá ń dálàṣe rẹ̀ ó yẹ kó sọ fún ẹni pé ṣé wàá padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀ padà sọ́run pé ibi sọ̀rọ̀

ìgbà tó ń ti tẹ̀yà rí ṣùgbọ́n tí yẹn bá ara létí ká ìyẹ wọ ẹran létí ẹran létí ó mọ́bọ̀ ṣe rí ńgbà kan ó mọ́bọ̀ ṣe dá ńgbà kan ó wá ara sí mọ́lò ní ẹ̀ẹ́n ìyẹn wọ lẹ́nu ti ẹ ìwọ́n kakọ ó tọ́ sí wọ lẹ́nu tí wọ́n kakọ ṣé wàá padà síbi yẹn náà fọ ìdílákùn máa sọ àlìtàn ń tẹ́ ń bèèrè wa ń tàbí àbíkẹ́lẹ́ rí sí wọ́n wá jẹ́ kọ́lọ̀wọ́n bá bínú sáwọn èèyàn tí ò bá ti mọ́rẹ̀ ìbínú ọlọ́run ló ń kọ lẹ́tọ̀ sí yálà ọmọ ni tí ò mọ́rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tó fẹ́ máa lọ kọ̀mpítì pẹ̀lú àwọn ọmọ olówó ní skul tó wá ń la bùkátà sápá bàbá tí ọ̀ kábọ̀ bàbá rẹ̀ lọ́rùn lé tó ń lọ gàrí lójijì ní àtẹ̀pà pocket money ẹ̀ gbára ọlọ́run kó tó ná tó máa tún èmi yọjú sí ní skul ló bá dé kú ọ̀pá ẹ̀dẹ̀ mú fóònù kan fún pé tíṣàtì ẹ̀ máa fi kún un ẹ̀ kúrọ̀ rárá fóònù bí abẹ́ fún fàìfì lé lọ́wọ́ kó máa ṣáàjì ilé bátìrì ilé ọ̀nà strong dáadáa ló bá dé kú owó àwọn ọ̀rẹ́ ń wá android hundred seventy five thousand ń wá iphone ó wá rúta ah, àti ẹ̀dá ti gàn pápá àti ọmọ ọgọ́jọ yìí ṣọ́ rárá wọn tún tẹ̀síwá lórú ìṣẹ́ ní báyìí Allahu akbar. Ọ̀nà tí àwọn ọ̀rẹ́ rẹ̀ táwọn àjọ ṣẹ̀sáàmù tí wọ́n tí wọ́n dé rìsọ́ọ̀tì. Ọ̀nà táwọn tí wọ́n dé rìsọ́ọ̀tì wọ́n mú kíní jáàbù wọn tí gbogbo ẹ wọlé ṣùgbọ́n tí wọ́n gé nàdíṣàn. Tẹ́lẹ̀ mi ti wà ní tó ń ru kíkiri ní sọ́ọ̀mì láàfi yọ. Tẹ́lẹ̀ mi ó ti wà ní tó wọ́n náà ti ń tẹ̀lé dánfó. Kúrò tẹ́ màá ní kankan ṣe. Tẹ́lẹ̀ mi ṣàti wọ́nà kan gbàṣá bàbá ti ẹni kàkà ó dààmú ó ṣe wàhálà pẹ̀lú àdúrà ìwọ́sà lọ́kà rí tó wọn bá ti ẹ̀ka wọ́ lọ́kà ìran mẹ́ta kì í tó sí fún wàhálà àwọn bàbá wa yẹn ẹ wò wàhálà àwọn ìyá wa yẹn wàláì wọn ń sáré fún àwọn fẹ́ wá sọ gidi kan lásìkò gbà náà kí wọ́n ṣàjẹ́ nǹkan tó bá tó jẹ́ pé bí ọdún kan àbí méjì sẹ́yìn ọmọkan tó ń gíráàdì tó wá lọ sáà lọ́lọ́n bá ní kásìkò rẹ̀ tó síbi tó ti lọ sáà àwọn èèyàn wà yìí tí wọ́n wà ní àwọn INEC àti àwọn NYSC official ẹ̀dàpọ̀ àwọn NYSC official tó kàn sí àwọn náà wá pè mí àti àwọn INEC rúgbọ́ sásìkò election ibi tí ọmọ yìí ti pẹ́ lọ náà kọ́pà tí wọ́n kó lọ pé kí wọ́n lọ ṣẹlẹ́ṣàn ní sọdá omi tó náà wọ ọkọ̀ ojú omi ìgbẹ̀ni wọ́n ti rí bọ́ àwọn aláwà kan pẹ́ tó wá lọ́dún náà pẹ́kálẹ̀ wá lọ pàrọwà fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàrin bí ọ̀rọ̀ tí mo fẹ́ pàjáde ń bì ní pé bàtà débẹ̀ ha bàbá ìṣe ló ń di atọ́mọ ọlọ́run báyìí tó gbẹgbẹgbẹ pé ha bàbá yẹn ní òun ta ilé òun lẹ́kọ̀ọ́ torí láti fi ràn mọ́ ilé yìí tóun ò bá tiẹ̀ ká tóun ò ní láárí tọmọ òun náà tó bá ti ní láárí ń táwọn tó kù ń ṣe láyé ọmọ tóun náà ṣe ní dáadáa ọmọ tóun wá ta lé ta dúkìá nítorí ẹ̀ tóun fi ń lóró ìṣẹ́mi tóun lò lọ́wọ́lọ́wọ́ ìlú tó wá ṣe bẹ́ẹ̀ ló tún kú báyìí tóun dàgbà sọ̀rọ̀ kó tó lọ táwọn jọ sọ̀rọ̀ mọ̀ràn ìmọ̀ràn yìí tóun rò pé kó dé kó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nínà tí wàá ń bẹ̀ ní apọ̀ yín ẹ wò wàhálà táwọn òbí ń ṣe ẹwò ìyà tí wọ́n ń jẹ ìyá mi ìpẹ̀jọ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ ń ṣe foundation òun ní rárá èlé náà kówó ilé mi ní báyìí náà ó jà síbẹ̀ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹlòmíì àwọn ń fowó ṣe pàṣẹ wọn fowó ṣòkú òun ní rárá ìyẹn kọ́ ló kàn ọjọ́ ọ̀la òun ló kàn ẹni máa fi yà jẹ́rẹ ọmọ mélòó ló ń sanjọ́ lásìkò yìí wọ́n tó jogún ìlàjọ kan tèmi ó ní rárá márùn ti tóun kó fi dókú ilẹ̀ fáwọn ọmọ bí ìyá mi ṣe rí bí bàbá mi ṣe rí nìyẹn àwọn kan lákàkà lórí ọmọ ni wọ́n dààmú wọ́n dẹ̀ ń kójọ tọmọ fi jẹ nǹkan gbogbo ibi táwọn náà ti bára wa ká máa rò wípé àwọn òbí wa ò ṣe wá dáadáa àwọn náà sáré o gbèsè àpàwọn kama ni wọ́n sá mọ́ ọ́n kálẹ̀ ronú pẹ́ká ni wọ́n tún sáàjù báyìí lọ fún wa tí wọ́n rí sáàjù báyìí lọ alẹ́ máa síntò sí máa lè bá lẹ́sìn ṣe àmìtíyàn tó máa rùn gbà mí nìyẹn ká ní wọ́n tún sáàjù báyìí lọ táwọn náà ti sáré kú kejì báyìí lọ ó súnmọ́ kẹlòmínú wa máa tiẹ̀ kírun mọ́ ẹlòmínú wa náà lè ti dọ̀mù sí òun náà lè ti gbà lọ sí pàbó oríṣiríṣi ó sì ti dàṣẹ́wó àjẹ́sẹ̀bí tí wọ́n sáadé tọ́lọ̀wọ́n bá ní kí wọ́n rí sókè yìí àṣó ní tọ́lọ̀wọ́n bá ṣẹwà kù fún lára rẹ̀ náà nípa láǹfààní àti rẹ́sì ìgbéyà àti máa rẹ́sì ṣe báyìí wọ́n dẹ̀jú lórí olórí gbogbo rere tí èèyàn máa ṣe láyé nípa ilé náà wáyà láì mọ́ rí wọ́n wá jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ àyà tọ́lọ̀wọ́n وضربت عليهم ذلة والمسكنة وباه بغضب من الله ọlọ́run bá wá fi yẹpẹrẹ wọn ọlọ́run ń wọ́n jẹ́ ní tí ò jẹ́ kankan jámà kankan ọlọ́run bá wá gba aláhùn kàkí tóun ń ṣe fún ọlọ́run wa bínú sí wọn ọlọ́run má jáde bínú ẹ̀ wọn gbogbo tí a máa ṣe tó fi máa kò bínú ọlọ́run ọlọ́jọ́ má já ṣe o ìtẹ̀ yìí bá ṣe ń ṣe lọ́wọ́ tẹ̀ ẹ̀dẹ́ ń tọ́ fún ọlọ́run bá ò fẹ́ ó lè ṣokùnfà bínú rẹ̀ bínú rẹ̀ ní ó lè jíjà ó lè ṣokùnfà bínú ọlọ́run o nínú rẹ̀ ní ṣìná ṣíṣe ó lè ṣokùnfà bínú ọlọ́run o tẹ́tẹ́ títa ó lè ṣokùnfà bínú ọlọ́run fẹ́rú tó ń ta o gbogbo oríṣiríṣi oríṣiríṣi àwọn tí a máa ń hù níwà tí a ń gbókọ̀ ọ̀rọ̀ ṣe lórí pẹ́nìkan oríhun ojú tọ́lọ̀ bá fún ìwọ táwọn àwọn ẹgbẹ́ rẹ̀ ní ìfẹ́ kàlùkùránì ni wọ́n fún wọ blue film ó lè ṣokùnfà bínú ọlọ́run tọ́lọ́ má bẹ̀rẹ̀ sí fojú ìjẹ́ láàmú kò ní mọ bí tó ti wà ó ní mọ̀ pé ìwọ ló kọ́ níta sí bínú ọlọ́run tó ní tó ní kó fi ṣe kọ́ ló fi ń ṣe yìí láká ìtọ́lọ́ ń fún wa tí wọ́n fi good láti kọ̀ǹkọ́ láti compose ni wọ́n wá fi ń dá ọpọlọ obìnrin irú wá fi ń sẹ́ndí mẹ́tẹ́jì oríṣiríṣi ó mo lè ṣáàtì pẹ̀lú obìnrin mẹ́fà àti time tí máa dẹ̀ mú wọn lórí papọ̀ àà ah! láká lọ́wọ́ fún wọn wọ́n ló ń lò na yìí lè dárú tẹ́nà lóbìnrin mí náà rò ń ah! sáàtì ọgbọ́n tí wọ́n wá ní ìṣẹ́bi tó yẹ kó ló sí rèé ó máa ń ṣokùnfà bínú ọlọ́run ò tí bínú ọlọ́run yẹn bá dé apá rẹ̀ ò ní ká gbogbo àwọn ìgbẹ́kọ̀rọ̀ hùwà bàjẹ́ àbàbá rẹ̀ yóò ní tí yẹn bá ń ọ ṣe tí yẹn bá ń ní kọ̀rọ̀ tó ń rò àwọn èèyàn rí hùn kó máa rọ́nù kọ́lá bá ń rí hùn wà máa máa tàkún rìn dàmúrí mi ní kọ̀lí kọ̀tí وإن تخفى على الناس تعلمي وإن تفحى على الناس تعلمي gbogbo ìgbà yóò tẹ́dà bá ń hùwà kan ní kọ̀rọ̀ tó bá ń ròyìn pé àwọn bàbá ńlẹ̀ yorùbá ni má ṣe lògùn máma má ṣe rárá ni ọlọ́ọ̀ ìkó sílẹ̀ yẹn ṣe lè ṣe nǹkan pamọ́ tó àṣírí yẹn atú síta ní ṣá. wà máa ma takùn rẹ̀ tó bá jẹ́ ìdáa ni atú. tó bá jẹ́ dáadáa ni akọ̀rọ̀ atú. bó má ṣe ni ẹ̀rẹ́ afẹ́ kan mọ́sálásí ní ọdún náà ẹnìkan wá bá mi ó ní kí má sọ fẹ́ dá ọlọ́nkan kí má sọ fẹ́ dá ọlọ́nkan òun òun fẹ́ dá ẹnìkan kan owó tí a ń gbà káfí ṣe kàmí sí mọ́ọ̀sì. àwa bò títí títí títí tí ẹnìkan padà wá wá bá mi ó ní òun fura pé lágbájá ló ṣe kí nìyẹn ẹnẹ́rù ọlọ́nkan bọ̀ tó ń fura pé lágbájá ni. mo ṣáà àti dàrú mọ́ kò fi ṣẹ́yìn ẹran mi mo wá rò pé báwo lẹni yìí ṣe mà ó rẹ̀ ẹni tó ṣe kò tó ń tẹ̀jọ́ tí wọ́n ń ṣe tàbí ṣe tán kò yọjú wà mahama takun ríndàmúrìhìn ní kọlí ọkọ̀tí orí ń kọ̀rọ̀ وإن قالها تخفى على الناس تعلمي آه ìwọ́rò kan fi pamọ́ ní àwọn èèyàn mọ̀ o àwọn eléyìí náà ní táwọn fẹ́rẹ̀ ọlọ́run wá ذلك بأنهم كانوا يكفرون بآيات الله Ọlọ́run ọ̀rọ̀ wọn rí báyìí torí pọ́nṣẹ́ ìmúrí pẹ̀lú àwọn àmì Ọlọ́run. ذلك بأنهم يكفروا بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون النبيين بغير الحق ذلك بما ذلك بما عصوا وكانوا يعتدون ألا ní ọ̀rọ̀ wọn ọmọ níbi fún wọn ní tẹ́lọ́rùn ويقتلون النبيين بغير الحق ويقتلون النبيين بغير الحق Ọlọ́run ní àbà ní ìjẹ́ àyàkú ẹ̀rẹ́ bí wípé wọ́n pa àwọn ànábí Ọlọ́run nípakúpa láìtọ́. Wọ́n rẹ̀ fún kọjá pa ènìyàn sọ pé káwọn má mọ́, káwọn má ìlànà ìṣúré ẹyẹ tẹ̀jẹ́ ẹlẹ́mà ẹyẹ gùn kama ẹyẹ ṣẹlẹ̀ yìí ma ẹyẹ takosórí nǹkan kama ẹyẹ pẹ̀gẹ̀dẹ̀ ma alẹ́ máa sin ọlọ́run tó dá gbogbo nǹkan yìí adẹ̀ máa lọ́bẹ̀rún adẹ̀ pa wọn àbà nípa ilẹ̀ pa wọn ànọ́bẹ̀ ọlọ́run nípakúpa ويقتلون النبيين بغير حق Aláwọn tí wọ́n ṣe rẹ̀ wò záàlìkà bí máa áfọ̀. Záàlìkà bí máa sọ àkànú yàtàdù. Aláwọn ni wọ́n ṣe yapa lórí ilẹ̀rẹ́ ò tí wọ́n pa nǹkan jẹ́, tí wọ́n da ilẹ̀ rú, tí wọ́n ṣe oríṣiríṣi kọjá àlà o. Ọba ní Ìsìrẹ́lì kọjá àlà. Wọ́n ṣe ohun tó burú tí ò ṣe sọ lẹ́yìn ilé tí wọ́n ṣe yìí ọ̀rọ̀ wọn parí síbẹ̀ o àwọn tó ṣẹ́kù láyé nínú wọn tún yé wọn jáwọ́ níbi tó máa jànájọ ọlọ́run yìí dààmú ìyẹn ní ta máa tara bọ̀ lọ́la wọ́n tún ṣe ń béèrè nǹkan mí àní wọ́n dà náà dé wọ́n tún láàárín wọn wọ́n pa ẹnìkan ọ̀wá mẹ́ni tó pa ìgbà tí wọ́n pa ẹni ìtàn wọ́n wá tùdì sí nìkan wọ́n wá jù wàhálà láàrin ìlú àfíkà mẹ́rin tó pa ẹni àfíkà mẹ́rin tó pa àwọn náà dẹ̀ mọ̀ pa ànábì tọ́lọ wọn rán sáwọn ọ̀rọ̀ tó wà sọ bó ṣe rí nìyẹn ọwọ́ sọ fáànà bí wọ́n sá ká afẹ́ ntọ́lọ̀ alábìmọ́tọ̀ sọ gbogbo ẹ̀ tún ti dé ṣé ẹ tún dé rárá wáyìí dé látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run tún fà ń tí wọ́n máa ṣe fún wọn ní káàkiri mọ́ sọ fún wọn pé ẹ ṣe báyìí ìyẹn lá máa dẹ̀rẹ̀ lọ́la ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí wọ́n bá tún bẹ̀rẹ̀ sí lọ ànábì Mùsá ní fún ó wá lọ ní fún níbi ilé ìyá ọlọ́run wá pa wọ́n rẹ́ kò pa wọ́n ṣùgbọ́n lọ́wọ́ bá lálàṣí àwọn náà ó fojú wọn hàn máa bò ọlọ́run náà wá dá wọn láàmú ẹni tí wọ́n ní kó ṣe tó ọ̀rọ̀ wọn ọwọ́ mú tó ṣe wá ń ṣe lọ kò wá ló ń kà ẹni ìwọ ní kó wá ṣe tó tó tó tó tó kọ̀ tó ní tó tó ní ẹ̀rì àwọn táa ní ṣe tó tó ní tó kọ̀ tó tó tó náà ní ṣe àwọn kó sọ kọjá táwà ní kó sọ àwọn bà ní ìsìlẹ̀ ìsìlẹ̀ ìjọ náà rí ní àwọn òṣèlú ẹni ìtò sọ yìí afẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ kò kílẹ̀ sí wa ọ̀rọ̀ tó yọjú tó kílẹ̀ ọ ní kò kílẹ̀ sáwọn ọ̀nà ìwé ta ni kò kílẹ̀ sí ẹ fẹ́ kóra ẹ sí wàhálà rè ọ ní kò sí wàhálà kankan kò kílẹ̀ sáwọn náà ni ọlọ́run kó ṣàánú wa ẹjá gbọ́nà kátẹ̀ lófin ọlọ́run ẹ má jẹ́ ayé aláìmoore ẹ̀já ní tẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run إذا كنت ذا قلبي إذا كنت ذا قلبي قنوع وأنت ومالك الدنيا وأنت وما لقود الدنيا سواء وأنت وما فأنت وما لقود الدنيا سواء فأنت وما لقود الدنيا سواء ọfọwà yìí ni tí wọ́n bá jẹ́ni tó yáyọ ọkàn ìdá kún tàdá kọlì ìdá máa kún tàdá kọlì ìdá máa kún tàdá kọlì ìkọlù rí. tó bá ti yáyọ ọkàn tó nítẹ́lọ́rùn pẹ̀lú tó ń jẹ́nu lé rẹ̀ tó nítẹ́lọ́rùn pẹ̀lú wọn bá aṣọ tó ní. ìdá máa kún tàdá kọlì ìkọlù rí. tó nítẹ́lọ́rùn pẹ̀lú wọn bá aṣọ tó ní. nítẹ́lọ́rùn bá ti wà lọ́kàn rẹ̀. فأنت ومالك الدنيا فأنت ومالك الدنيا سواه فأنت ومالك الدنيا سواه ìwà àtọlọ́lá ayé ìwà àtọlọ́rọ̀ ayé ìwà àtọba ayé ẹgbẹ́ ni wọ́n máa ṣakọ́ ní kọ́ bá wọ́ṣọ́ ìmìnà wáṣọ́ President wọ bàtà, mínà wọ bàtà. Bìdàkálẹ̀ méjì bìdàkálẹ̀ ní gọ́ọ̀nà náà dé, kò lè dé méjì papà àwọn ìyá ní nǹkan ṣe ni. Fáńtà wà máa lè kó dúnìyà sàwà ooo. Irun hù lórí mi, irun hù lórí ti ẹ̀ náà, tí wá tán ọ̀rọ̀ bù ṣe. Fáńtà wà máa lè kó dúnìyà sàwà ooo. Wà máa ríra rẹ pé President náà ló ní méjì, kò dẹ̀ ní mú mẹ́rin. Ìgbàkan náà láti jọ rí kí ni wọ́n á rò kó bóyá mi jẹ́ nǹkan, èmi náà jẹ́ rẹpẹtẹ. Kọ́dà wá tún máa tó rẹ nínú pé èmi tún free, èmi ní freedom. Èmi láàárọ̀ yìí mo lè jáde, mo lè sọ pé mo fẹ́ ṣeré dé ṣàpọ́n. Tó ń bá bẹ́ẹ̀ làbí kí wọ́n máa ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀. Mo gbọ́dọ̀ dédé jáde anyhow. Wọ́n tún pé ìsẹ́sìnẹ́ ti sọ ẹ̀ nílé jáde sà. Èmi á

wọ́n tún náà mọ̀ọ́mọ̀ sọ àwọn ọ̀rọ̀ míì tí ò ní jẹ́ kí fún àwọn ga tí wọ́n bá gbẹ gbèsè tó lágbára tó ní gbèsè bẹ̀rẹ̀ síta ara wọn oní gbèsè tí wọ́n gbẹ̀ mí ó fẹ́ gbẹ̀ mí ni <laughs> ọwọ́n bàbá wa yẹn wọ́n ni wọ́n pé gan torí kò sí bí wọ́n ti mọ̀ kókò sọ̀dá tí ò ní jẹ gbèsè wọ́n máa jura wọn lọ ni wọ́n máa jẹ́ ìwọ́n náà jẹ́ èèyàn bọ́n wá tó yẹn wá parẹ́ kódà nínú ìṣẹ̀dá kan tó bá jẹ́ èèyàn gbèsè ń bì tó lè fẹ́ wá kírun torí kókò sọ̀rọ̀ mi kò lè

Gbogbo nǹkan lọ́lọ́run ti parí àwa là ń kọ́ra sí wàhálà. Wàláhì ń tó ní kálukú máa ní láyé ó ti parí. Ìta bá ní lọ́wọ́ yẹn káṣà máa dunú sí ti ìgbàjẹ́ pàwà lálé jù. Mú sí yẹn fi máa múnú ara rẹ̀ dùn yẹn. Máa ní ṣùgbọ́n kan, ọmọ agbébọn bí kan lọ́wọ́ àrùn lọ, ẹ́nsàsì nìkan ló bùkátà káwọn yẹn parí olé lórí ẹ́nsàsì nìkan wà ní àwọn oníṣòro tó ń pèrà tó ń fẹ̀sì bójú yìí náà kọ́ àti mọ́sálásí àti àwọn ilé gbogbo wọn ni ọ̀hún èmi kú wọn kọ ni ọ̀hún àwọn náà oníṣòro ni ni wọn wàhálà tí wọ́n dẹ́sà àárẹ̀ tí wọ́n dẹ́sà yẹn lára nílùú òkèrè tí wọ́n burú ju ẹ́nsàsì lọ ṣùgbọ́n ilé yóò jẹ́ kí gbogbo ará àlú gbádùn ẹwà àwọn ọ̀yá arúgbó àwọn bàbá arúgbó tán wà ládùúgbò ìsẹ́ni tó lè sọ pọ́ sùn gbádùn lórí ládùúgbò inú wà lè ní ariwo ní ṣẹ́wà àríwá lè lè jẹ́ sí lè yàbẹ́ sí àbírọ́ ẹwà dákẹ́ ká máa mi o ẹ kóòtù orúkọ ti bí mi lè a ń sọ́fà musulman ọmọ yàwó náà sáà àwọn ṣe tààjúdì àwọn ṣe ẹ̀rẹ́sìkọ́dì àwọn ṣe mọ̀lídì àwọn ní jẹ́kára àdúgbò sù wọ́láyẹ̀ rárá rárá ilẹ̀ ń ṣe àwọn sáà náà iná gbé ìlú gbé ọ ní mọ́láìkì lóru bẹ̀rẹ̀ sí kọlu láwọn èèyàn lórí wọ́láìjákujàku lẹ́ ń ṣe kí wa nípa dára rẹ̀ lọ́sàn tomato ń bá ti ru ah, ah. ẹ̀fọ́ orúlẹ̀ tí kó wá fi sun. waja'alna nawmakum subata. Ṣébí ọlọ́run fún wa ní òru ká fi sùn, ká lè sísun wa yẹn lè jẹ́ kára wa lélẹ̀. Kílẹ̀ aká yẹ padà sípò kí gbogbo nǹkan tún dámọ́ láìsá ara rẹ̀ nínú sísun ara wa. Kíyàn wa tají lóru, ó kọ̀ ní kó lọ́pọ̀ kó má lè sùn padà mọ́ ariwo ariwo ariwo ariwo àwọn tó yẹ kí èèyàn jẹgbà lẹ́ka mọ́ ibi tí wọ́n wà afẹ́lẹ́ náà afẹ́lẹ́ náà ránṣẹ́ sí gbogbo àwọn pàwọn tí wọ́n jẹ́ ilé tó kákàkiri ní kọmúnítì ni láwọn ìlú ni láwọn gọ́ọ̀nà náà ni láwọn house of assemblies ni gbogbo wọn tó pọ̀rọ̀ máa rìn òun ní ìyà ẹlẹ́ni pẹ́lú omi ilé jẹ́ sílẹ̀ pẹ̀lú omi ìjẹ́ kọ́sẹ̀ lómi ìjẹ́ kí ó lè wà ládùúgbò olùkọ́ ó lè lọ́jù sí ẹ̀lẹ̀ kó gbẹ̀dẹ̀ máa gbọ́n táà ń sọ. ẹ lọ ṣe lófin o noise pollution àbí ti ẹ̀pẹ́ nígbà kẹta ti fẹ́ ṣe lófin ní state wa mi àgbọn kankan máa ń parẹ́ o ariwo toru iburu jáyé o tọ́tọ́ gbọ́n ṣe faradà díẹ̀ toru ò bá làákà ìwò àìsófin tó dé ló ń fakẹ́ lómi náà rẹ̀ ti yàrá kan wọ́n ní yàrá ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ rẹ́ǹtì ilé 2,500 naira kí yẹn má lè kù gbádùn lóòrùn pàtàkà mọ́lẹ́lé ọ̀dẹ́kẹ̀ kò tọ̀jẹ̀ ní ìtàkó wá bẹ̀rẹ̀ sí wo fíìmù bẹ̀rẹ̀ sí play music dìbìkì dìbìkì alákọ̀ọ́dẹ́ ó tó yẹ kó fẹ́ra rẹ̀ olófẹ́ra ọmọ tíátà junior officer ní ẹni iṣẹ́ owó tó yẹ kó máa lọ fi ṣe kọ́ọ̀sì kó náà lè di senior officer ó ní kó máa ní promotion contract mọ́ qualification gbogbo ìràkúrà tó ń fi ń ra nínú ilé àlẹ́lùmí tó rẹ́ǹtì yàrá owó tó fi tún yàrá tó rẹ́ǹtì ṣe tó fi tẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ṣùhánàlá ó rà lẹ̀ sáàrùgbà àbúbà sọ́rọ̀ tí mo lọ wọ́n jò ní àwọn tí jókòó tẹ́ wọn lẹ́gẹ́lẹ́gẹ́ ìfẹ́ kọ́lé nílé rẹ̀ ló ń gbé ẹlẹ́mí àwọn lọ́kùn yàrá nẹ́gẹ́ jẹ́ pẹ̀lú àwọn ọ̀dá ọ̀dà jẹ́ pé táìdì kan bá owó tó parí ẹ̀bí 50,000 ní sáàmì bá wà lọ kí wọ́n sọ fún àtẹ́fà jẹ́ ìlú yàrá mi sàkíní àà ah ọjọ́ wà láàárẹ̀ rí tọmọ bá ti ń di méjì mẹ́ta mẹ́rin wà wá mọ̀ gbogbo káta wà lẹ̀ aláàrẹ̀ tó rò fún kaní ìsìn ó ń ṣẹ́kù náà àtúrọ̀ à ń jẹun náà tó má padà ṣe díẹ̀ tó wá rí pẹ́pọ̀ jẹ ká mọ́ ìtọ́tẹ̀ wá pọ̀ jù nínú ẹni tó máa tún kó oṣù ọ̀n ṣe làákà ilẹ̀ kan mú bísínẹ́sì ní ìmọ̀ ìjọ máa ń pọ̀ mẹ́ta tó ń ṣe oṣù tó ń ṣe bísínẹ́sì ó ṣe làákà ilẹ̀ nìyẹn ìbá sáláàrì yẹn nìkan náà ni aláìmọ̀ iye náà àwọn èèyàn wa ń ṣiṣẹ́ oṣù tó ní taxi ẹ̀mí tó bá padà ẹlòmí tó ń dágbọ́n wà nǹkan tà ẹlòmí tó fi taxi ẹ̀kú ẹyin tó ń tẹ́yìn ẹlòmí tó tó mọ́ra gàrí ẹ̀nà máa ra gàrí bọ̀ ń fọ̀ ẹlòmí àtúwà nǹkan sáré rà tún tà èèyàn gbọ́dọ̀ ní ọ̀nà tó ń tọ̀ àìlànà tí èèyàn ń tọ̀ ni ó táwọn kan máa wá dánú mọ́jú àwọn tó ọ̀já sùn mọ́jú inú ìsìnkú bá lọ́wọ́ wọn bí tí wọ́n bá wó lulẹ̀ sí báyìí kí ẹ̀nà wá mú agolokó lọ́dọ́ lójú nínú ọkọ̀ bẹ̀rẹ̀ sí ju agolokó ẹni para ní òun náà àwọn ti jọra mọ́lẹ̀ lóru wọ́n ti parí wọ́n ti dà wá láàmú lóru àwọn wá lọ sùn kalẹ̀ síbi kan bọ̀ ọ̀kú báyìí nísìn ṣé wàá rẹ lélẹ̀ àbí wà burúkú wàláhì wà sí ìdáni. Kúrẹ́tàrà báyìí, ilé ayé níjà tútò

ọ̀pọ̀lọpọ̀ atáfẹ́fẹ́ bá lókè lọ́hun náà tọ́ àmọ́ orú ẹjọ́ tí wọ́n fẹ́ dá o ṣùgbọ́n wọn lọ́hun bá lọ bá ọ̀gá àgbà tó mẹjọ já ìgbẹ̀mọ́ títọ́ sí kó wá gbogbo tí wọ́n máa ń fara nínú pàápàá jù àwọn kì í já sùn gbádùn lóru yìí afàwọn lè wọ́ lọ́hun lọ́wọ́ وانصر إخواننا المسلمين في كل مكان اللهم شتت شمل أعدائنا اللهم شتت شمل أعدائنا اللهم شتت شمل أعدائنا اللهم لا تجعل للظالمين علينا سبيلا اللهم لا تجعل للكافرين علينا سبيلا اللهم لا تجعل للكافرين علينا سبيلا اللهم لا تجعل للمنافقين علينا سبيلا اللهم لا تجعل للمشركين علينا سبيلا اللهم لا تجعل للكفار علينا سبيلا اللهم لا تجعل للمبتدعين علينا سبيلا اللهم لا تجعل للمنافقين علينا سبيلا اللهم شتت شملهم ودمرهم تدميرا وصلي اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته